ike ike ike ike means plastic ike means plastic ike ni wọ́n fi ṣe abọ́ yìí ike ni wọ́n fi ṣe aboi